وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أنا أقف الله وطلع لك أرى أن تسمعتني مسلمين tó tó wá jẹ́ wà nínú mùsùlùmí tí yóò máa wù ní gbogbo ìgbà láti máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀sìn oríṣiríṣi ni mùsùlùmí ti ń bẹ láyé lórí òní gbogbo nǹkan ní tòkúnbọ ara ti fẹ́ wà tòkúnbọ mùsùlùmí náà bẹ àwọn mùsùlùmí tó yẹ pé àkọlọ ọmọ wa ti tóbi rẹ mọ wa ṣùgbọ́n ọlọ́rọ̀ wa tó láàrin dáa tó já àwọn sí wà ní mùsùlùmí tí ó máa wù ní gbogbo ìgbà láti máa tẹ̀síwájú láti máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹja dúpẹ́ fún ọ tí kì í bá sàánú ọlọ́run àádọ́ àmọ́ ṣe o ọlọ́pàá wọlé عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى ثم قال ثم قال الأدب المفرد ولا العفو مع عصر بتعواد به ونباه لعن الله من لعن والديه لعن الله من لعن والديه أوات على ترى أوات على الحمد لله ìtumọ̀ rẹ̀ ní wípé ẹni tó bá ṣẹ́bi lé òbí ẹ̀ méjèèjì ẹni tó bá ṣẹ́bi lé òbí ẹ̀ méjèèjì ọlọ́run bọ́ máa tọ́lá rẹ̀ láti gbé jìnà sí kẹrẹ̀ ọlọ́run kọ́ wọlá tó rẹ̀ wọ́n sì wá ní ọmọ tí ó máa ṣẹ́bi lóbi báwo lèyàn ti máa ń ṣẹ́bi lé òbí ẹ̀yàn nígbà tá a bá nínú hadith àwọn sàlàyé hadith wẹ́rẹ́ tá yìí hadith tó lálàáfíà Imam Bukhari rahimahullahu ta'ala yàtọ̀ sínú tíra yìí wọ́n gbà wá nínú sọ̀rọ̀ tó wà rẹ̀ rẹ̀ ọwọ́ àná sọ̀hẹ́ ọwọ́ àná Muslim ọwọ́ àlọ́dọ̀ Abu Dawud sábú Dawud wà rẹ̀ ọwọ́ àbẹ̀ àwọn tàfàríjáàtì yẹn kọ́ síra ọlọ́run kọ́ الإمام البخاري من حديثه ومن حديثه بلو حدثنا عمرو بن مرزوق قال أخبرنا شعبة عن القاسم بن أبي بزة عن أبي الطفيل قال سئل علي رضي الله تعالى عنه هل خصكم النبي صلى الله عليه وآله وسلم بشيء الخصكم النبي صلى الله عليه وآله وسلم بشيء لم يخص به الناس كافة قال ما خصنا رسول الله صلى الله عليه وآله وسلم بشيء لم يخص به الناس إلا ما في قراد سيفي ثم أخرج صحيفة فإذا فيها مكتوب لعن الله من ذبح لغير الله لعن الله من سرق منار الأرض لعن الله من لعن والديه لعن الله من آوى محدثا من آوى محدثا riwayatan riwayatan Imam Bukhari rahimahullahu ta'ala wọ́n bẹ̀rẹ̀ hadith yìí pẹ̀lú pé haddathana Amru bin Marzuq Amru bin Marzuq rawi tí ọ̀rọ̀ àwọn àfáwò ní hadith pẹ̀ka lórí ẹ̀ al wọ́n ní wọ́n ní fẹ́kọ̀ọ́ tó máa mú un irú nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ yìí alìmọ́mù yáhíà abúlùmáì ní àsọ̀rọ̀ wọ́n ní pé sẹ́kọ̀tún màmú alìmọ́mù ahmad rahim abdullahi ta'ala ní fatashna ma qila fihi fọ́nà nàbí lahu asla àwọn kankan àwọn èèyàn sọ àwọn kankan sí láwù ṣùgbọ́n àwa ní gbogbo ẹ̀ àrídì gbogbo lẹ̀ ṣùgbọ́n àrí àwọn onímọ̀ hadith tí wọ́n ṣe bí ẹni fẹ́ sọ wípé díẹ̀díẹ̀ wà mẹ́ sóti ọlọ́wọ́ta ara àlámù gẹ́gẹ́ bí alẹ́ ìbọn màdínì àbàmọ́fà àmì alhákì yàrùkọ̀ fún yàrá mi. قال أخبرنا شعبة عن القاسم بن أبي بزة القاسم بن أبي بزة عفار علي ثقل لكنه قليل الحديث hadith tó gbà wá ọkọ̀ ṣùgbọ́n sí ọkọ̀ rẹ̀ ìlú mẹ́kà ló kú sí nínú àmì tọ́lọ̀ ọba tó láàrin ká tó fún àáfàá yìí alukọ́sùn mọ́ àdìbàṣà nínú àwọn àmì àti àwọn àǹfààní tọ́lọ̀ ọba tó láàrin ká tó fún orí gbogbo ẹni tẹ́ bá rí ẹ̀rí nínú tíra tafsir

lọ́kọ́ tafsir direct látọ̀dọ̀ mujahid ọwọ́ àdà wà náà gbogbo àwọn ẹ̀kọ́ tọ́kọ́ lọ́dọ̀ mujahid yẹn sínú tíra kan nínú tíra yẹn àwọn àbá àti mujahid torí pé tọ́ọ̀lì bó mọ̀ bá ṣe rò direct lọ gbọ́ àwọn kan lẹ́nu ìgbésí pé nìkan sọ fún mọ̀rọ̀pá láyé mi ti ó di ń tiẹ̀ ọlọ́wọ́ yọ sáà tẹ́ bá bẹ ẹlòmíì ilé rẹ̀ tá sọ ń jẹjọ kò lè rántí káwá sọ ká tó sọ sọ ń jọ ìgbà tí ò ní di nǹkan mi tí ti lọ nínú àwọn ènìyàn ṣáájú àwọn máa di nǹkan mẹ́lẹ̀ wọ́n máa di mẹ́lẹ̀ pẹ̀lú kí ni o bílíkìtà máa kú ti bá kọ̀rọ̀ àwọn lọ ní tí bá kọ́ tí bá nǹkan tó yóò padà sá lọ ǹjọ́ kan láti má padà rántí ìyá tó bá ti kọ́lẹ̀ yóò má padà síbẹ̀ irú ẹ̀ làáfà ìṣe tó sì fi dèmà tó pọ̀ mọ́lẹ̀ fún wa a wà á rí bí ẹlòmíì nínú àwọn ẹni ṣáájú ẹkùnrin sì sábé báwọn náà ti ṣe bẹ́ẹ̀ nígbà táwọn àbẹ̀ka hadith yìí tán orúkọ aláyẹ̀ ti wà tọ́yìn orúkọ abúlùbáṣà tó bàbá rẹ̀ ẹgbẹ́ kó ní àwọn bàbá rẹ̀ ní ẹ̀sọ́ yẹn náà fi náà fi عن أبي الطفيل أبي الطفيل وكان له صحابي orúkọ rẹ̀ ni amir bin abiwa amir bin wasila dàrí amir bin wasila orúkọ rẹ̀ amir lòun bàbá rẹ̀ ń jẹ́ wasila amir bin wasila ọdún tí ànábì sallallahu alaihi wa sallam àtàwọn mùsùlùmí jagun Uhud ni wọ́n bí ọdún tí wọ́n jagun Uhud òní má bí a sì rí nínú àwọn onímọ̀ tí a sọ yí pé òun ni sàábé tó kú gbẹ̀yìn tẹ gbogbo àbá mú gbogbo sàábé ẹ̀tìláàbù wọn wà bẹ́ẹ̀ láàrin àwọn onímọ̀ àwọn àwọn onímọ̀ sọ yí ẹja sọ pé ìwọ ló kú gbẹ̀yìn Mádínà ìwọ ló kú gbẹ̀yìn bọ́tà á nínú àwọn onímọ̀ tó sọ pé ẹni tó kú gbẹ̀yìn nínú sàábé fún wọn ọlọ́run tààrà àlá wàhálà wọn àbáyé sọ̀hábì àbúkọ̀fọ́rì ẹ̀kọ́ tó ń bẹ táwọn onímọ̀ máa ń kọ́ wa nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ pa àwọn àrùwá irú rẹ̀ a lè rí kọ́ lára rẹ̀ àbá sọ̀hábì yìí a máa gbé ọlá fáwọn bákìrì ẹ máa ń wípé nínú ọlá ojú lọ mo rò pálá ayé mi ti ẹ ṣùgbọ́n tó bá di bíi pé ká mọ ọlá fún àwọn sàábì kì í sí lára àwọn tí mo bú àwọn sàábì mo rò pálá ayé mi ti ẹ ó sì súnmọ́ ayé rọ́dí Allahu ta'ala dáadáa mo rò pálá wa tọ́yì ó ní súnìlà àlè yọ̀ọ́ wọ́n bí Ali radiyallahu anhu wọ́n bí léèrè pé ni ونهى الخصكم النبي صلى الله عليه وآله وسلم بشيء لم يخص به الناس كافة شيء النبي صلى الله عليه وآله وسلم وشيء الناس نعم الخاص عموم النبي صلى الله عليه وآله وسلم بشيء لم يخص به الناس sí àrẹ́bí sọ́lọ́lá àríwájú sọ́lá mọ̀ fi kankan mẹ́rin nídàkọ́ńkọ́ tí ò fi rú rẹ̀ mọ́ àwọn èèyàn yókù tó kù nínú gbogbo mùsùlùmí kí ló bírù béèrè ṣe rí ìbéèrè ẹjẹ́ sọ ìwáyà mi ìwáyà mùsùlùmí òun tún lọ sàn án táàfì mọ nǹkan farú béèrè yìí dọ́là làwọn ṣí àmọ́ sọ wípé àádìí rọ́dí àlọ́wọ̀ àánú ọmọ àwọn ọmọ kan táwọn sàbẹ̀ òkú ọmọ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ́ wọ́n gbà pé àwọn kankan bẹ tó ṣe wípé ànábì sallallahu alaihi wa sallam ọ̀dà fi máa lè lọ́tọ̀ ni tí ọ̀rọ̀ sọ fún gbogbo àwọn mùsùlùmí tó wù ní ìrọ̀pá àgbọ̀mí wọ́n gbà pé Àlì nìkan ó ló dúró àwọn kan ti kàbí hadithi hadithi yẹn hadithi yẹn hadithi wípé èmi ìlú mà ṣùgbọ́n lẹ́ẹ̀kún ẹ̀ tẹ́ bá wọlé àlè ìsáàdì ìṣètò lálàáfíà àgbélẹ̀ lọ ní o èyí kí wọ́n bá ní àlè ìfìdọ́wọ̀ ẹlùgbọ́lọ̀ bí sàálìkọ́ láàárọ̀ ọ̀la wọ́n gbélẹ̀ rọ ní o àwọn sí àwọn nínú ẹ̀tọ́ pọ̀ Abdullahi wò sábà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀wọ́n ti pọ̀ táwọn ń gbèrò rí wípé àlè ló ní àwọn ìmọ̀ àkọ́kọ́ tí wọ́n gbé láti ohun tó bírú béèrè yìí nìyẹn yóò wá yé wa sí ìbéèrè yóò yé wa sí tá a bá gbọ́ bí hadithi yìí ṣe wá nínú ìwáyà muslim wọ́n bí alìyẹ nínú ìwáyà muslim yìí pé máa dáadà nàbí kí táà ní lànàbí sallallahu alaihi wa sallam ló fi mọ̀ wọ́n níta kọ́ńkọ́ tí ọ̀ sọ bá mùsùlùmí o sáàtìrí tó bíbẹ̀rẹ̀ wa nítorí pé ìròrí àwọn ènìyàn kan nìyẹn ṣùgbọ́n nínú hadithi yìí òun náà ni ìfọ́nù ìkọ́rọ̀ padà sí ni lẹ́nu báwọn ṣe àgbẹ̀ náà lọ́wọ́ bí ó sọ báyìí tán bí aláwọ̀ àti òní pàwọ́ ìbá ló bí ojú ẹ̀ máa ntí àlè òbí ni ó ní mọ́ ká nà nàbí sallallahu alayhi wa alihi wa sallam yusirru ilayya shay'an yakitumuhu an-nas Ànábì sallallahu alayhi wa sallam kéèké mi ní kankan kọ̀rọ̀ tó ṣe náà ti fi pamọ́ fáwọn بكلمات أربعة ṣùgbọ́n àwọn àdúró mẹ́rin ká ń bẹ tó sọ fún mi àwọn àdúró mẹ́rin ẹ̀rin náà ni onílàákà ní hadith ti wọ̀ ẹ́ tọ́yọ̀. àlùfọ́sọ̀kúrò nàbí ló bìṣẹ́ ìdẹ́n lábìyà fọ́sọ̀ bí ìnáàzà káfà sálẹ̀ sọ́lọ́lá àlẹ́wà ni ọ̀sán làmọ́ ọ dá ìwọ alè bọ́ ní kankan tí ọ̀pá wọn sàábé ìwò eléyìí tí ọmọ tọ́ka sí wípé ọlá àti ẹ kìí ṣe gbé ọlá sàábé tó mo rò wálá ẹni tí ta ló sì lọ́lá jù nínú ẹ̀sìn yìí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam Abubakar radiyallahu anhu thumma man thumma man thumma man Ali radiyallahu anhu ṣùgbọ́n àwọn èèyàn kan ní àní àní nàmbà wà kódà àwọn àfihàn lórí ìbẹ̀rù atórí nínú ọmọkà tó ní àlì gan jà nẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ mistake ọlọ́run rán sáàlì ọwà lọ sí sẹ́fà nípa Muhammad lẹ́nu wọn oríṣiríṣi ọ̀rọ̀ burúkú àwọn mí nínú wọn wọ́n ní wípé ìgbàtà nẹ́bí sallallahu alaihi wasallam ti lọ Ali radiyallahu anhu ló yọ jẹ́ khalifa olóyọkọ jẹ́ khalifa torí pọ̀ ń lọ lọ́lá jù òun ló súnmọ́ àlẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam kódà arábìnrin àwọn gàgà máa ní kọ̀rọ̀ táwọn sábẹ́ epo ọmọ ìlú ìbéèrè ni wá ti ṣe àlè ẹjá gbọ́dọ̀ àwọn rẹ̀ Ali radiyallahu anhu bóyá kẹ tó débẹ̀ ẹ̀ rí i pé wọ́n ní lámìyàn kó sọ bí iná sàkáàfà káfà yẹn nínú èdè lárúbáwá káfà káfà tán nẹ́kìrọ̀ ni máa ń jẹ́ kọ̀rọ̀bálá yóò jẹ́ kò sí ti ń jẹ́ àlìkáfàtù nínú èdè lárúbáwá kò sì sí káfàtù nínú èdè lárúbáwá gbogbo àwọn yóò lálàáfíà ọ̀kánú àfáwà Sheikh um, Hussein Al-Awanisha nínú sẹ́ẹ̀kì wọn fún adábùbọ̀fọ̀ tó mọ̀rọ̀ kẹ́nu ọ̀rọ̀ àwọn afá àwọn ẹ̀jẹ̀ nǹkan fún wa ló sì wá láǹfààní àwọn tá a jọ máa ní kí ó. wọ́n ní wa á máa máa yá pẹ̀lú fi kẹsí ìrìnà kótóbi ni mo sọ nìfi. wọ́n ní tẹ́ ẹ̀ máa rí nínú ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn akọtíra àwọn afá àti wọn kọtíra mínísítẹ̀ máa ní ha lọ pátá tí wọ́n máa lo ká fàtà tí wọ́n máa sì dọ́fà rẹ̀ wọ́n fi tààrí tàbí káàkiri òfin alẹ́ pàtẹ́ láàrú sí i. gàkọ́ọ̀lù yìí bí kẹ́lùmí wọ́n sọ pé ẹ̀tẹ̀ ti rí lè dáadáa ẹ ti bá mọ́kà wọn tíra fàtàwà àtàwọn tíra mi hàdà ọ̀húnú káfàtì lẹ́wọ̀lẹ́wọ̀ ẹ̀rọ hàdà ọ̀húnú káfàtì lẹ́wọ̀lẹ́wọ̀ ọ̀rọ̀ sí bá wọn afá afọ́ wà má ti hàbù káfà eléyìí ni dábì gbogbo wọn ẹ̀dá kan tó sọ wọ́n ní fàwọn màálùú fi láàrin àwa nínú àwọn àṣìṣe nínú èdè lárúbáwá tí àwọn èèyàn tí èèyàn lẹ́kọ̀ọ́ tí ọmọ akéwì ṣe lèkòlépò àfa àrùnlọ́wà tí wọ́n bá ti ní àṣìṣe àṣìṣe àwa ni ìtumọ̀ rẹ̀ pé irú èdè táwọn èèyàn máa ń sọ lọ́jà ní ìrọ̀pá láyé mi ti ẹ́ pé àlefẹ́ mú èdè kọ́wájẹ́pọ̀jà láti mú bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ torí onírú èèyàn tí máa ń wà lọ́jà irú wa ògiri wà ní irú àwọn àṣìṣe tó ṣe pé ẹnu àwọn àwọn àgbẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ wàtàhírífì yẹn àti báwọn sì rọ́fà àwọn èdè lábáwá tí wọ́n ní tó lálàáfíà padà sí tí ò lálàáfíà rẹ̀ tàbátà tó wọn kí ọmọdé àwọn sọ káfà àwọn fi nígbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ lónú alukọ́ra ni òdòkó ló fi sílmé káfàtà nẹ́kírọ̀ọ́ tẹ́lẹ̀ wọn bá lọ kí á fà nínú èdè lárúbáwá nákìrọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé kò láhùn gbogbo wọn pátápátá èèyàn gbọ́dọ̀ fi alif àti láàmù sí èèyàn ò sì gbọ́dọ̀ sí ìdọ́fà rẹ̀ ọláwùtà làwà àlámù. ولما خصنا رسول الله صلى الله عليه وآله وسلم بشيء لم يخص به الناس النبي kò dá mi kọ́ ní kankan kò sàmí lẹ́sà àtàwọn tí pẹ pẹ̀lú omi pẹ̀lú kankan tó ṣe pé nǹkan náà wà fi pamọ́ fáwọn òṣèré tó kù tàbí fáwọn sàmí tó kù kò ṣe bẹ́ẹ̀ ìlàmà fi kẹrọ ìsẹ́yìn fi ibi tí wọ́n pàdé ti wá sílẹ̀ kan jẹ́ ìlàmà fi kẹrọ ìsẹ́yìn fi ṣùgbọ́n nínú ọ̀rẹ́bù àkókò dàmí

onídìrà ló lò ní gbogbo dádì onídìrà ló lò lòdò sanẹ́wì lójú ẹ̀kọ́ tó kọ́ láyé rẹ̀ kò mọ ibi tó wà mọ́ nǹkan sí ọ torí gbà tí wọn rẹ bá bùkátà sí pé wọn kọ ẹ̀ mọ́ lọ́wọ́ àwọn padà sí ìwé ìwé tí mo fi ṣèdánwò tí wọ́n máàkì nígbà tí mo wà ní ìdàdí mo ní títìrì sí àwọn pépà ìdánwò tẹ́ fún apàdà mo ní ti ìdàdí títìrì sí ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ years sẹ́yìn o o wọ́n ní àwọn ti ninety two ninety three bàbá ọwọ́ tí mo tún mọ́ ọmọ máàkì fún mi ńlá pé tí mo gbà mo gbà ẹlòmí tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ ní tí ẹ <laughs> bátẹ̀rọ̀ tó lọ kò ní bẹ́ẹ̀ láyé dámi lóhun bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ àwọn kan mí wá ń bẹ tó yẹ pé ní hálíkọ̀ lè lómi ti kọ́ tó sọ pé àpá ìlà ilẹ̀ ó kọ́ pamọ́ ẹni ọlọ́run wá tó bá kejì àwọn ọmọ bí wọ́n ṣe máa ń tọ́jú mọ́ pamọ́ nítorí wípé pípàtàkì máa wá ó kiri nǹkan táàrí tó síwájú táàrí ẹnìkan àwọn tọ́kọ́ lọ́dọ̀ àfa rẹ̀ gbogbo nǹkan tí wọ́n pọ̀ ti gbà rẹ̀ bẹ́ẹ̀ náà mẹ́kọ̀ táàrí tán alkọ́sùn bọ́ǹkìn baza àbí àbí baza alẹ́ ìbàdí bí ìbàdí gba kura nìkan náà ẹnìkan yẹ ẹtọ́ wa wọ́n ti àdìrọ̀ ti àlọ́ wà nù ẹtọ́ wọ́n ti àdìrọ̀ ti àlọ́ wà nù. ẹ̀rí ike òun náà ó ṣe kíni o ó lákàkún wọn ó sì dì mọ́lẹ̀ wọ́n bá a b'a ọkọ̀ ẹlẹ̀ sẹ́yìn pé inú àwọn tó lè kọ̀ nǹkan láyà ní Muhammad sallallahu alaihi wasallam nínú wọn Ali wa nílẹ́jọ́ sọ wípé ilá máa fi kẹ̀rọ ìbísẹ̀ yìí àyàfi nǹkan tó wà mo níwèé kan tí mo fi pamọ́ sínú àkókò dàmí nítorí àmì ànábì sọ fún mi ó sì dá aṣọ fún mi ó ní tí mo máa aṣọ mọ́tà sọ̀hí ìfà lẹ́yìn ìgbà náà ọba ti rò mú ìwé kan jáde láti nu àgbókò ìdá yẹn ètò wa wà nínú òwe tó mú jáde láti nu àgbókò ìdààmú wa nìyí pẹ̀lú àfi àtúntò àwọn àlejò tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ kí ni a kọ́ bẹ̀rẹ̀ la'ana Allahu man dhabaha li ghayri Allah alákọ̀ọ́kọ́ nù láàrínlọ́rù mẹ́rìndínláàbáyá lẹ́wọ́ ìlà ẹni tí ọba pa nǹkan fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run kí lànà ọlọ́run ọba àwọn bàbá wò ní kí ibi dandan ẹ máa wọ wọ́n ní ibi wọ́n wà tó fi dandan sí wọ́n ní kí ibi dandan ọlọ́run ibi tí ò ní yẹ dandan ibi dandan ọlọ́run ọmọ ṣùgbọ́n tí a bá láàrin èèyàn ìtumọ̀ rẹ̀ ní àtọ́dù àlọ́rọ̀ àmà kẹ́ yọ ọ̀yàn kúrò náà kẹ́ kíkẹ́ ọmọ pàmò ọlọ́mọdé aṣọ ẹni tó bá ń dùn nǹkan fún nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run kíbi dandan ọlọ́run ọba kí láàrin ọlọ́run ọba àwọn onímọ̀ nínú àwọn tó ń sàlàyé hadithi wọn ni wọ́n lọ kẹ́ àná mùsùlùmí kẹ́ni tó dùn kan yẹn kó pera rẹ̀ mùsùlùmí kí wọ́n á gbé kalẹ̀ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ síbẹ̀ ó ní wípé kókùn ọmọ bá àfẹ́jì ohun ẹ̀ hadith kan bẹ ó wà ní bàtà ìlú ọdún tàbí àwọn tíra mi ṣùgbọ́n àwọn onímọ̀ hadith wọ́n ní ẹsẹ̀ ẹ̀rọ mo rò pàlàyé mi jẹ kí ni hadith náà hadith àwọn méjì ti ń ṣe àjò lọ tí wọ́n wá fẹ́ wọ̀ ìlú kan àwọn aráàlú bá dà nílò àwọn àwọn ló ṣàgán táwọn máa bọ̀ tọ́ ọ̀bá ilé báwọn bọ́ òòlè wọ̀lú ẹni ọba sì débí tí ọba àwọn bọ́ kò lè pàdé ní àbíkọ́ lọ sí kí làwọn sì máa fi ń bọ́ èṣù sí ni ọ́ èṣù fún tọ́ bá ti fi èṣù fún ó lè máa lọ ṣùgbọ́n tọ́ bá wá lò ní pa náà ìwọ́n náà lọ́wọ́ lọ sí i wọ́n lè ní sọ̀tún bá ti ń fò lọ lẹ́nìkan nu wọn lọ́ bá wọn gé lọ́ bá pa á ìgbà tó pa á lẹ́bàá dípò mọ́ ẹ̀ lọ ní tiẹ̀ ìkejì ní láyé ní òun ò lè pa kan fún kan mìíràn tó yàtọ̀ fún un ó lè pa àbí ó bá ti pọ̀ wọ́n ní àlẹ́ sọ́lá lọ́ha ní wàlẹ́ sọ́lá ó lélẹ̀ tí wọ́n pa yẹn sí wà lìjẹ́nà ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní wọ́n máa lọkọ̀ wá wọnú ìlú tó lọ tó fi gbẹ̀mí tiẹ̀ náà ẹlẹ́yìn ó sì wọ̀ náà ṣùgbọ́n hadith yẹn ṣe ẹ̀rọ mo ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ tó ní mú hadith yẹn wá ọ̀rọ̀ ni wípé ọ̀hún máa ń ká tí wọn náà ó ṣe bẹ̀yìn ọ̀rọ̀ ṣe kí ni ọ ọ̀hún máa ń ká tó ó ṣe bẹ̀yìn ẹni tí ọba máa tí ó ṣe bẹ̀yìn tí a bá ń pè síbi ó ṣe tí ọba tọlọ́mú ó yóò kí ni o ọyọ́ ti dì ọyọ́ ti dì kọ́lọ́hún ṣe kọ́lọ́hún lágbára ẹ̀ kólóhùn ọ̀láyà níbẹ̀ ṣùgbọ́n tó bá rò pé ọ̀láyà yàrá kí tó bá tẹ́lẹ̀ sí tó bá bá lọ tí ẹ bá ọlọ́ torí pé ijọ́ tí ẹ̀ bá ti tí ẹ̀ bá òmùrú ìbẹ̀lẹ̀kọ́wá tí ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí ẹ̀ bá yìí sí gbẹ̀yìn kò sí rí bá jẹ́mi bá kù láàrin èèyàn láàmọ́ sọ̀rọ̀ pé yóò tù bá ẹni ọlọ́run ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìgbà wọn ni ó tù bá ẹni báwọn ọmọ rẹ̀ bá kóra wọn jọ jẹ́ ìgbà wọn lálàáfà àjọ kò lè bá lábíjọ́dọ̀ wọn ṣọ́ra ní gbogbo ìgbà ẹni tó bá pa nǹkan fún nǹkan mí yàtọ̀ fọ́nà bóyá gi bóyá adìẹ sódò bóyá ẹbọ ní bí àwọn afáàtì ń bẹ́bọ náà ti pọ̀ ní ìsìn nílùú bóyá ní ń bọ̀ bọ̀bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí bá ń pa nǹkan fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́pọ̀pọ̀ ọba tó láàrẹ ga ọba àti sàárè ìyá ẹ̀ ìbá àsòkú ìyá ẹ̀ àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì lọ ń tọ̀ wọ́n rí ìbínú ọlọ́pọ̀pọ̀ ọba tó láàrẹ lọ lẹ́yìn ìgbà náà irú àwọn nǹkan tí wọ́n bá pa báyìí mùsùlùmí ẹ̀yà látẹnu jẹ ọjọ́ ọjọ́ kí ni o ọjọ́ ọjọ́ wà ní ibi sọ́dá kan sàdákà yọ́dẹ̀ lè gba sàdákà wọ́n ṣe sàdákà fún mi ni sàdákà alátẹnujẹ ni ọ àtẹnujẹ ọkọ̀ mùsùlùmí jẹ́ èèkàn lẹ́ẹ̀kejì tó wà nínú ìwé ilé tí a lè rọ́dí aláwọ̀ alẹ́ òmú jáde òun ni láàrín àwọn ọ̀hún man sárọ̀tọ̀ manáàrọ̀ ẹ̀lẹ́ ara wàhálà àdánwò tó wà láwùjọ wa lẹ́sẹ̀ ọ̀rọ̀ náà ni wípé kájọjọ ra lẹ̀ sára kásàbèsì kárí búlọ́ọ̀kù mẹ́lẹ̀ kẹ́ẹ̀dì ká sì rí pẹ́ẹ́nì kejì òun ọlọ́run tètè mú láṣìírí tàbí kò tètè wá ó sì yọ búlọ́ọ̀kù ẹ̀ kó mẹ́kù ní omi wọ́n ni ẹni tó ṣe wípé àmì tá a fi dá ilẹ̀ ìwọ̀n ń pààrọ̀ ayé alẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé irú rẹ̀ láàánú ọlọ́run ọmọ ọmọ pa láàánú ọlọ́run ọmọ pa ẹni ó bá jí ilẹ̀ ìlọ́po rẹ̀ lọ́nà méje tí ilẹ̀kùn sí wọ́n wì mọ́ lọ́rùn lọ́jọ́ àlùkìyàmọ́ ṣùgbọ́n àwọn èèyàn kà kún àní táwọn èèyàn bá talẹ̀ fún yín àwọn tó talẹ̀ fún yín náà o wọ́n ní bí ìlú díẹ̀ jọjọ sọ tọ́lọ́wọ́n bọ̀ ọba tètè fún yín láti ṣe kí wọ́n tún yìí ó tún sùn fúnra wà pàtìlẹ̀ bá pọ̀ tó àbá sì ti ṣe ó dáa pípa tó yẹ kó ṣe wọ́n tún dáwọ́ bí ẹ̀rọ àfọ̀n débẹ̀ o tọ́lá àwọn ọmọ aláwọn fún yẹn lẹ̀ ọba ọ̀sánwó náà wọ́n tún láwọn fún ọ ní fún yín tàlẹ̀ ọlọ́wọ́ bọ́ wọ́n láti bẹ̀rẹ̀ ó sàánú wa ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ibi dandan ọlọ́wọ́ bọ́ ọba tó láàrin káyọ̀ mọ̀ bá ẹni tí ó ṣe yẹn náà tí ń gbé tí ń dí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kò ní tún oríire mbẹ̀ o kò ní oríire mbẹ̀ ibi táwa lọ ládé yìí láàánà lọ́ọ̀hù máa láàánà wàlídàyèhì ẹni yóò wù tó bá ilé ń fi àwọn òbí rẹ̀ méjèèjì rèé tí ń gbé wọn ṣépè tí ẹsẹ̀ pọ́nrin yẹn fẹ́ dàrú bàbá rẹ̀ ní bá wí ẹ̀ o tí màmá rẹ̀ ní àbí nǹkan sí ọ ní ẹni ẹ̀yìn nǹkan sí nǹkan sọ̀hún màmá rẹ̀ ní bá wíwọ̀n torí màmá rẹ̀ wọ́n lájú lójú rẹ̀ yóò ní ẹ̀yìn tẹ́lẹ̀ máa ti ń lọ mọ́mí ẹ̀mọ́ ta sí ń tá ń sọ wáyé rògbé ọ̀rọ̀ àwọn àjọ̀jọ̀ ọ̀rọ̀ ayé tí ń là ń sọ ní màmá rẹ̀ ní bá wíwọ̀n màmá rẹ̀ ọ̀rọ̀ ń sẹ́ yóò lòun lè lọ ilé ẹ̀yọ́ mọ́ sàmánì wà lílé ẹ̀yìn náà ń lẹ́wọ̀n ìyá sàmánì ọmọ rẹ̀ ní bá àwọn ọmọkọ́mọ wọ́n pọ̀ láyé ní ìsìn débi pé ọlọ́run kọ́ wọlé àjọ bẹ̀rẹ̀ bí wọ́n bá ṣe bí wọ́n ṣe wùyà kan pọ̀ tó ọlọ́run kọ́ mọ́ fún wa ní kankan nù wọn wọ́n pọ̀ àwọn ọmọ náà yà wọn o. ní ọ̀nà ìyàgé tí kó náà wá ẹsẹ̀ oúnjẹ ìṣẹ̀kọ́ wọn ni wọ́n á ṣubú láti ń bá yà rẹ̀ jà làkàdì àwọn ìyá náà ọlọ́run kọ́ wọlé àjọ bẹ̀rẹ̀ kọ́ sáà lọ́wọ́ tọ́láwọn náà ẹwù bó ṣe múlẹ̀ kájọ ọmọ wọn ta tó kéde bí kẹta sọ̀gbọ́ lórí o kéde bá wọn ó ní ẹwà tí ó mú látàrí ẹgbẹ́ fi wọn náà tí kìí bá wá ṣe pé ayọmọ bá ta pàwùtán yányá tí wá ní kí ah, ayọmọ yọjà bú ẹgbẹ́ ìgbà náà ni wà ní ọ̀dọ̀ alálàáfàá ọkàn àwọn àbá wa wọn. ẹlọ́wọ́ sọ́dọ̀ àwọn àbá wọ́n fún ẹ̀ǹtú mu ara lọ́ balẹ̀ ní ìsìn wọn. ìyá mu ẹ̀ǹtú mu ẹ̀ǹtú kọ́ àǹtáyì. láàánú márùn-ún láàánú wa nìyẹn ẹni ọba gbòbí tó àtọmọ́ ọjọ́ mọ́ sọ fúnra wọn nàrà àwọn lónìí tọ́wọ́ wọn ní láti ẹ̀ tó bẹ́ẹ̀ jẹ́ ìyà lọ́wọ́ wọn lónìí lọ́nà ọ̀sán áà ó tó bẹ́ẹ̀ bí wọ́n ti rọ́ ọmọ kan lọ́wọ́ tí gbogbo fámìlì wọn ò lé ní láílẹ̀ yẹ́sọ̀ nìkan ni ò lé ní gbogbo fámìlì wọn wọn à lé nínú owó bẹ́ẹ̀ àwọn owó mi ìtàn ló tó bọ́jẹ́ẹ̀tì àwọn kọ́ńtì mi tẹ́fẹ́ ra àwọn adábọ́ọ̀lù tí ẹ bá ní ẹlẹ yóò máa ṣe láyé òun kò ní í ṣe kankan títí òfin lọ bọlọ orí ibú ni ó sì bá àwọn onímọ̀ ní wípé fífi òbí èèyàn rèé kẹwọ́ pé síbi wípé kó ọjọ́ bí ìrẹsẹ̀ pè ó wọn lára rẹ̀ náà ní kọ́ ọmọ òbí olóbi lépè kó náà wá wọn tiẹ̀ náà lépè padà yóò bá bá bá ẹ kó náà ni yóò bá yá ẹ ìlànà yá rẹ̀ báwọn ìrọ̀bá láyé mi tiẹ̀ ee rẹ̀ wọ́n láyé mi ti yẹ o ọlọ́run bọ́ba tó láàrin kọ́kọ́ alẹ́kọ̀ọ́ tó lágbára náà Al-Qur'an ó ní wàlá tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha adwan bighayri ilmin kadhalika zayyana likulli ummatin amalahum ọlọ́run láwọn aláṣẹ́bẹ̀ gbogbo oníkàlùkù ń ṣe ní okùn lójú tẹ́ ẹ bá bú Jésù àwọn aláwọ̀ ni wọ́n

yọpọ̀ ogun wáyà rẹ̀ tó bá búyọ̀ ìyàwó àbúyà tiẹ̀ náà wọ́n náà àkóṣínú ẹni wọ́n láàánú òbí ẹ̀ yọba ya ẹ̀ ó ní yọba ya tiẹ̀ náà tàbí yàrá yà yọba yàrá yà ẹ̀ tó bá yà kábà ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ Yorùbá àdẹ́wò burúkú tẹ́ bá yà kábà ìlọ́dọ̀ Yorùbá àlùmọ̀ àrùn ọ̀rùn fáwọn kàlùmọ̀ sọ́dún sọ́dún tọ́wọ́ bá bí mo sí lọ́dọ̀ yorùbá ìsìláhù wọn ni pé òkú ya ẹ̀ tọ́wọ́ bá dé ya ẹ̀ náà nìyẹn nínú ṣẹ̀ríà náà ti bú ya ẹ̀ tọ́wọ́ wá yà òun wà méjèèjì bó ti ń yàká tí wọ́n ń yàká padà sí ya làánú kó bọ́yá ló ń bú òbí ẹ̀ fúnra ẹ̀ bóyá ya rẹ̀ ló ń bú bóyá bàbá rẹ̀ ló ń bú bóyá ya rẹ̀ bàbá rẹ̀ wọ́n sàwọn ìdá kan sí ọgbà kékeré àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ó bí ó pòpù fọ́mà nígbà kékeré ọ̀pọ̀lọpọ̀ òbí ló ṣe bẹ́ẹ̀ táwọn náà wà dàgbà tán tí ó gbé àwọn rẹ̀ lákúbì ọmọ mi wà wò yí pé kí tí ní ọdún ọmọ bí ta kí ni wọ́n ti á ní lórí òun tí wọ́n bá ní kankan ju kí wọ́n bí ọ̀sáyé lọ wọ́n nìkan wọ́n nìkan yẹn ìwọ ò ní tara wọn kọ lọ́lọ́run ibi táwọn ti kọ lọ́lọ́run látara rẹ̀ jọ́kọ́ lọ́wọ́ dájú ẹ̀ fún wọn ìwọ náà má tó kórí ibú má tó kó ègún lórí ara rẹ̀ pẹ̀lú wípé káwọn ọmọ tirẹ̀ náà kan nínú tó ṣe lọ́ta ọlọ́kọ̀ wọn láti bẹ̀rẹ̀ kọ́ mọ́jà sí mẹ́bí ọ̀nà méjì òun lọ máa máa gbà á làánà òbí ẹ̀ kí lọ́nà àkọ́kọ́ kí lọ́nà àkọ́kọ́ kóhùn gangan gbogbo òbí ẹ̀ fúnra ẹ̀ ó sì pè fún bí ẹ̀ fúnra ẹ̀ kí lọ́nà kejì ọmọ bí olóbi èyí kejì tó mọ́ bá ṣe ń bẹ̀ ọ̀rọ̀ ló dáwọ̀ bóyá òbí òbí ti ẹ̀ gangan fúnra rẹ̀ tàbí òbí olóbi lóbi ló bú yàrá eléyìí tó tẹ̀lé yẹn eléyìí gangan eléyìí tá a kà torí rẹ̀ ní ìwọ̀n bọ̀ ọ́ ní fi mú hadithi yìí wá torí ta kàníìsìn òní àfi mú wa ibi tí wọ́n fẹ́ lò mahalu shahid níbi hadithi yìí òní láàánà lọ́hù mà láàánà wàlìdá yìí ìyẹn láti lè kébẹ̀ ẹ̀rẹ́ tí mo tẹ̀kú ìbù yẹn báàbù láàánà lọ́hù mà láàánà yìí mo rò pálá yìí ti ọlọ́run kì í ṣe alámọ̀kọ́mọ̀ eléyìí tó jẹ́ lẹ́ẹ̀kẹrin abẹ́lẹ̀kẹrin náà kọ́ ló kù ṣẹ̀gá arúgbó kẹlẹ́mẹ́tì ẹlẹ́ẹ̀kẹrin ni láàrin lọ́ọ̀hù man áwá mùhìdífà àwọn man áwá mùhìdáfà wà láì méjèèjì àdánwò tí ń bẹ̀rẹ̀ àwùjọ wa alákọ̀ọ́kọ́ ẹjá bá láwọ̀kọ́ man áwá mùhìdífà ẹnìkan ọ̀daràn ni ọ̀daràn ọwọ́ adaràn ṣùgbọ́n nítorí kí ọwọ́ mọ́ bàbá ọ̀dọ̀ rẹ ni wọ́n ń sábà mọ́ sí òun ni kọ́fàrọ̀ fọ́dà wọ́n àmọ́ wá káàkiri wọ́n dẹ̀ tún lè lọ́mọ wá dàbí ìwọ́n náà ló sì mọ́ ọ̀dọ̀ tẹ́lá ti fẹ́ lọ ọ̀nà kan láti mú ìwọ́n náà máa lọ ọ̀nà kan láti jẹ́ wípé àti mẹ́rin àyẹn jẹ́ rẹ̀ pé kọ́ mọ́ ẹ̀kọ́ pé wọ́n máa sọ́nà ìdòwò yẹn wọ́n rí àfijẹ́ ọ̀daràn ló kó mọ́ra mọ́rọ̀ bára ẹ̀mí tí kíkó ọ̀daràn mọ́ra yóò jẹ́ kí wọ́n lẹ́tọ̀ sí láàárín lọ́dọ̀ ọlọ́wọ́ bọ̀ bàtọ̀ rẹ̀ dá bóyọ ọ̀ràn lọ́wọ́ ọfẹ́ sàbúrú ìwọ náà kó lọ́wọ́ kó lè ra burú sí bí ṣe ń plan àbúrú ẹ̀jọ́ plan rẹ̀ bàtí ọ̀jalè bólóhùn ọ̀sẹ̀ ní mà ìwọ lọ bá wò pé owó oníjàlè tí wọ́n ti jáde yìí sọ tí wọ́n ti jáde ẹ má ti wà ẹ ti wà ó yìí sóyè ìyàtọ̀ wà lọ́tọ́ tàbí ẹ lòmíì tọ́mà kan jí búrẹ́dì láì ṣètò ẹ̀ ó sì rí bọ́ àmọ́ ní ọmọ kan sí ń bí ìlú ọmọ ò wà nù yóò wà lọ bá yàrá lẹ́nu wà dá ní ọkọ mi àdúgbò ọmọ tòrò ní ọ wọ́n lómi àdúgbò ìlú ṣẹ̀rí wọn ló jí ní ìkàfẹ́ sọ ní o torí mi àdúgbò ẹsìn wọn ẹsìn ẹsìn ẹsìn ẹsìn ó wà fún lẹ́pà bí wọn bá sì fún lẹ́pà yóò wà máa gba ẹsìn jọ ní ẹ ní mọ tó ṣe títí táyọ Ọlọ́run ó fi tàtàn yẹn yẹn ẹni tí ń bá wòrán wa bẹ́ẹ̀ tí bá wúrú wa bẹ́ẹ̀ ìwà làánà ni wù àwọn ọlọ́mọ rìnrìn kùnrin ó sì ń rí wọn ó sì sọ ọfọwọ́bò wọn ìwà làánà ìwà làánà tó bá ń ṣe bẹ́ẹ̀ ó rí láàrin látọ̀dọ̀ lọ àwọn míì wọ́n jí ọmọ gbé wọ́n jí ọmọ gbé láì ní ọwọ́ àwọn èèyàn kan nú àwọn ẹlòmíì jalè àbíkún ní ọwọ́ àwọn èèyàn kan nú bẹ́ẹ̀ lómi bá gbéwèé nínú ìdánwò àwọn kan náà yóò tó máa kọ́ bá kí wọ́n má bàa lẹ́yìn sùkú ẹ̀mọ̀ kí ní bá lọ mú ní ìṣẹ́wọ́ kan bọ́jọ́ ọ̀la ọmọ yẹn jẹ́ ni lọ́jọ́ ọ̀la ọ̀rẹ́ rẹ̀ tí ìbàjẹ́ láàrín lọ́hùnmọ̀ ní àwa mọ̀ṣẹ́dífà òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní láàrín lọ́hùnmọ̀ ní àwa mọ̀ṣẹ́dẹ́fà àwọn onímọ̀ ní gbogbo ẹni ó bá rádàá dálẹ̀ nínú ẹ̀sìn tóun náà tó ń bá wọn ṣe é tàbí ń kó àwọn tí wọ́n ń ṣí lọ́wọ́ èyí tó ń rí lànà látọ̀dọ̀ lọ ọkọ̀ mọ́sálásí tán ó ní gíní ebi ọlọ́run náà wọ́n ń pè kí wọ́n sàṣàlátù mẹ́ dájú mọ́sálásí ti wọ́pọ̀ àṣàlátù káwọn obìnrin olóbìnrin máa kọrin ọkùnrin ọlọ́kùnrin kan máa darí wọn kó tó máa sáàyàn wọn àbẹ́rẹ́ kí wọ́n máa wọn pẹ́ẹ́pọ̀ ní ọkọ̀ wọn ìgbà tí wọ́n gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu àti ìgbà tí wọ́n ní gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu àwọn èèyàn lẹ́wà sífà làwọn wọ́n tó pè ọ́ ọwá òpẹ́ aláàní ń ṣe tọ́lá náà ni ó tó fún ọ lówó kẹ́ lè máa ríwà sífà sí ayé ẹ̀ta kìí sọ̀rọ̀ ẹni adẹ́rù mo ti rí ọmọ rí láà sí bá sọ̀rọ̀ ó sì mọ́ múra yí ọjà ọ̀kẹ́kẹ́ fìlà ní máa dé tó bá múra tó dáa jùlọ yóò wà dé fìlà wọ́n wá lọ́jọ́ kó ní ìlú ah, nǹkan tẹ́ ẹ máa ń sọ yìí tí bàbá òun fẹ́ kó mọ̀ ṣe lòun ṣe yẹn torí bàbá òun lọ hajj ó sì lọ ọmọra ṣùgbọ́n tó bá dé máa hajj ààbò fáwọn èèyàn ṣùgbọ́n fìlà ní máa fọ́n àwọn táwọn ọjọ́ mọ̀ yóò fáwọn fìlà àwọn ará àtàtọ́ bá wáyé ọmọ fáwọn níjà ó túnmọ̀ sí kéfìlà lọ́fẹ́ táwọn ọmọ ẹ dé kára àtọ́ ọmọ ọ̀wọ̀ já abẹ́ ìrádọ́wò ìwọ náà wá lọ ọbẹ̀ mú nǹkan ọdún lọ lé fáwọn àbúrò rẹ ọwọ́ ara fìlà lọ́jà máa wo orí mi ní wọn fi ta lọ́jà pépé náírà mẹ́ta mẹ́ta máa orí mi orí mi ni owó <laughs> ìwọ náà wá orí mi ni owó ó lè yá yóò lè máa wo orí tiẹ̀ náà gbà lórí tiẹ̀ náà gbádùn ọlọ́run wọlé ìjọba rẹ̀ yóò sànù ọlọ́run nídà lórí ro láàrín ọlọ́run àwà ìyàfà ẹni tí ń bá ń kó àdádálẹ̀ mára tó náà bá wọn ṣe tàbí ń kún àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ yóò rí láàrín ọlọ́run àdádálẹ̀ pọ̀ láwọn àwùjọ wa ìjọ ọ̀dàwọ̀ àdáda alẹ̀ pọ̀ ọ̀pọ̀ ó ti pọ̀ ju dídí ẹ̀sìn lọ láti pinwọ́ rẹ̀ láti jẹ́ ó dínkù alójúṣe wa náà ni wípé ká má ràn lọ́wọ́ ká má gbà àwọn tí ń ṣe ká má gbà wọn láàyè tọ́rọ̀ bọba tó láàrin ká bá já lẹ́nu lóbi kan má gbà wọn bí dí àlàyé ẹnìkan ibi ọkàn ọba àwọn èèyàn sọ̀rọ̀ yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn sì máa rí sórí mọ́ wọ́n bá lọ́ máa kọ́rọ̀ àlámọ̀rí ẹ̀sìn bá yóò wà máa dájọ́ bó ṣe wù yóò sì máa sìn wọn lọ́nà. yóò rájà bó bá dé yóò nìkan máa gba àwẹ̀ lọ yóò wà kó ládàá rẹ̀rẹ̀rẹ̀. oríṣiríṣi àsàlátù lílé fáti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àwọn àdánwò tó wà láwùjọ wa yìí téèyàn ọba fẹ́ nípìn nínú aburú lọ́dọ̀ ọlọ́run ọlọ́kọ́ àti ìyá gbọ́dọ̀ ṣe ni o èèyàn gbọ́dọ̀ máa kó ní gidi àmàrà aládàáda rẹ̀ wọ́n á gbọ́dọ̀ jẹ́ ọjọ́ pé ayọ̀ ní àjọ rẹ̀ àwọn ti pẹ́ kì ṣe pé kọ́ ọmọ kì o ṣùgbọ́n kó wá jẹ́ pé òun ni ó súnmọ́ pẹ́kípẹ́kí kọ́là tó lè sun lé rẹ̀ tó tún máa ṣe wá sífà ẹgbẹ́ ẹ̀mí ń ṣe tiẹ̀ ní ọ̀rẹ́ òun àwọn oṣù tí èso fi di ẹni ẹ tipẹ́ ti pẹ́ ó sì bọ́ sẹ́gbẹ́ kan yára ẹ náà ó sì mọ̀ sórí bẹ́ẹ̀ bí ẹni tí nǹkan fọwọ́ bà la ó tún tẹ ní fún ó tún fún tẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afá kan ṣàdúrà àwọn ẹ̀ṣọ́ kùránì kalẹ̀ wọn náà jókòó wọn fún wa láwẹ́ kan wọ́n kàdà lé ló bí kan wọ́n ní àdó àtẹ̀mọ́ ṣe ní fámílì àwòsínú wọ́n náà jókòó wọ́n tó fún wọn náà dà lé lù wá ní mi ìka àmọ́ kan sí ní ìgbọ́dí orí rẹ̀ òpé láàárọ̀ ló ọlọ́run jẹ́ mi àti orí láàárọ̀ o láàárọ̀ lọ́wọ́ man áwá muhditha man áwá muhdatha ẹni tí máa ń dára lọ́wọ́ tàbí ń bò yórí láàárọ̀ àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹni tí bá ń gun lọ́wọ́ tàbí òun náà fi ń ṣiṣẹ́ sí jésù ló dálẹ̀ o ṣùgbọ́n wọ́n kà dálẹ̀ kó máa lò lọ tiẹ̀ tàbáwọn bídíà ló ń gbé lárugẹ lórí rédíò kẹ tó lè rán àlùsùn náà tó ṣe wá síbẹ̀ bóyá sanwó ààrẹ tọ́lá bá bò láṣìírí tó bá sanwó ààrẹ ṣùgbọ́n wọ́n wà sọ́ọ́sọ́ àlùsùn náà lórí rédíò lẹ́lẹ́ wá sí ìwọ̀lá gbọ́njọ́ ní Òṣogbo nílé epo oríṣiríṣi oríṣiríṣi hàn yánà yánà ṣe hàn hàn bẹ́ẹ̀ ni kúlù záàlì kàmúsàmì ẹ̀lọ́ ti káàrà ṣe yí òhun ẹ̀dà rọ̀bí kàmìkìlò orí kúlù záàlì kàkàrà ṣe òhun ọlọ́dí dáa lọ́wọ́ ẹ̀dọ́ máa ní kúlù záàlì kàkàrà ṣe òhun kí ni ó tù oríṣiríṣi àdánwò kéèyàn tó wá ní owó èèyàn lọ́wọ́ kéèyàn ní irú owó ẹni gba àwọn àwọn èèyàn máa ń gbọ́ programu ẹ̀ ìwọ náà bá ń sponsor rẹ̀ kò sáàlù súnà tó lè sponsor kò sáàlù ẹ̀jọ́ kan ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn lè sponsor àwọn aládàádálẹ̀ dálé ìwé ilẹ̀ ìwọ náà tó ń sanwó búlọ́ọ̀kù níbi tó ṣe wípé àwọn àwọn skul kan bẹ̀ẹ́ tí ìbá ṣe ẹnujọ́ mẹ́ta ìjẹ́ tó gbà kẹ́kẹ́ máa wọ̀ jáàbù àrùn sí wọn sì dalẹ̀ bẹ̀rẹ̀ tí wọn náà tó wá dolé ó tó lọ dolé ti blọọkù lẹ̀ ìbá kọ́ blọọkì kan fún wọn káwọn mùsùlùmí lè máa àwọn mùsùlùmí lè máa rí sùkúù lọ tẹ́lẹ̀ máa rí wọn sùkúù bí náà ti ní borí lọ ọlọ́wọ́ láì tó bẹ̀rẹ̀ yóò èmi àti yín ọlọ́wọ́ tó lò wá ṣe ẹ̀kọ́ aburú tó ṣe kíni o tó tóbi ọ̀kan náà àwọn kàbá yóò dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní kéèyàn máa ṣe kíni o kéèyàn máa bú òbí ẹ̀ kó máa fi òbí ẹ̀ rí kó máa dóbi ẹ̀ sí pé àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú hadith yìí ọ̀pọ̀ gan ọ̀kan náà wọ́n ní dọ́kítọ̀ lẹ̀ olóòwò kéèyàn máa di màmá lẹ́bẹ̀ẹ́ ní tààwà kéèyàn máa di màmá lẹ́bẹ̀ẹ́ pẹ̀lú pé kéèyàn máa kọ́ kéèyàn máa kọ́ ẹlẹ́ẹ̀kejì ni alẹ́ ìfáàmù mímọ àkótì ìbá níta bá kọ ká máa tọ́jú ẹ̀ pamọ́ ká máa tọ́jú ẹ̀ káwọn máa ra láre nínú rẹ̀ òun náà ni wípé àwọn tí wọ́n ti lọ nínú àwọn ní mímọ̀ àdọ́yé tí wọ́n fún tí wọ́n bá ń pè ní tàṣàyò ọ̀hún láàrin wọn ó yàtọ̀ sí inú tí wọ́n ń pè ní tàṣàyò ọ̀hún láyé òde òní mo rò pálá yẹn mi ti lóbi jọjọ pé inú ọ̀rọ̀ àwọn àfáà tó ti lọ wọ́n á ní lábẹ́já fíhì tàṣàyọ̀ wọ́n á ní sọ pé ṣe à wọ́n ní fíhì tàṣàyọ̀ nítorí rẹ̀ ni pé ó gbà pé Usmanu á lè lọ́lá jùlọ wọ́n rọ̀ pàdà ẹ̀rẹ̀ tí tí wọ́n sọ pé wọ́n ní fíhì tàṣàyọ̀ ìjọ tẹ́ bá ti ní ṣì ẹ̀yí yù lè yàn ẹlẹ́yìn ayé rẹ̀ ti ta ara wọn nù ọlọ́wọ́ bọ́ láwà bẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ táwọn ilé wọn wà ní àdéhìí ni wípé ó hàn gbangba pàdánù òkè ń fi mọ̀ pamọ́ ìmọ̀tọ́rọ̀ wa mi kọ́ kí n fi pa lẹ́yìn ìgbà náà anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kọ yẹ́ ẹni gẹ́gẹ́ náà sàbí ẹni pọ̀sùn níbi ọ̀rọ̀ ọ̀gbà àyàfà àwọn akẹ́kọ̀ọ́ kan tó rí wí pé kò sáǹfà ní níbi kí máa rẹ̀ ọkọ̀ síta tó wá sọ fáwọn èèyàn kọ̀ mo rí wàhálà bí irú àwọn mọ̀nàbìkì ti ń bẹ nígbà ayé ẹni sìn anábì sallallahu alayhi wa sallam ọjà akọ gbogbo wọn fún ọ̀rẹ́ bá mọ̀ ní yàrá ọ̀dà kan jọ fún ṣùgbọ́n àkọ́sọ̀ yẹn síta nítorí aburú tó lè ti bẹ̀ jáde àwọn yẹn kọ́ àwọn bá ṣọ̀rọ̀ ìfà náà tóbi ọ̀dẹ́ iná wọn ta níbi dáa ṣe é sì bẹ̀ ẹni tí ọba sí méjì ni o ò sí ń bẹ̀ ṣùgbọ́n kọ̀ dáàpọ̀ àwọn tó dáàpọ̀ hadith kan bẹ tó gbajúmọ̀ hadith mìíràn sẹ́rẹ̀dọ́ mọ̀háàdù nìkan náà lànàbì sọ fún torí mọ́ àtàrí sallallahu alaihi wa sallam wọ́n wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ni anábì wá ní ya Mu'adh atadri ma haqqu Allahi ta'ala 'ala al-'ibad wa ma haqqu al-'ibad 'ala Allah sọ ọmọ ìwọ̀ tọ́lọ̀ ní àwọn ẹ̀dá ẹ̀ ìwọ̀ tọ́lọ̀ bá fún lọ́wọ́ máa gbé fáwọn ẹ̀dá lórí ara rẹ̀ torí ẹ̀dá ò níwọ̀ kankan lórí ọlọ́run ah, màáàdùn ni mo ní aláwọ̀ rasúlù wà àlàmù ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ lọ́mọ ju o èmi ò máa yẹn o ẹni sọ́lá àlẹ́wọ̀n ní sọ́lá wọn ó ní hapò lọ́yà lẹ́lẹ́ ìbáàdì ayé àbúdó hù wọlá ayé ṣeré kò bí i ìwọ̀ tọ́lọ́wọ̀ bá ní lórí àwọn ẹ̀dá ẹ̀ ni pé wọ́n àgbọ̀dọ̀ sí nǹkan mìíràn wọ́n á dọ̀rọ̀ gba nǹkan míì kọ́lẹ́tọ̀ síjọsìn lẹ́yìn ọlọ́pàá àlọ́ọ̀mù nìkan ìgbà tó sọ báyà tán ó ní wọ́n hápò lè bá di àlọ́ aláàyò àdìbá mẹ́lá ayé ṣeré kò rí iṣẹ́ ìgbà ọlọ́wọ́n bò ìgbà tí anẹ́sọ́lọ́ aléwájú ọ̀sọ́lá tó sọ àdífì fún mùhàdì tán mùhàdì ní afálà ìbáṣẹ̀rù náà èyí ó sì ọ̀nà ṣé kí máa fáwọn ẹ̀ nírò dùnú lọ anábìyẹ láti bá ṣe má sọ fún wa ọ̀rọ̀ fún wa nírò fẹ̀yẹ tákìlù tó bá ilẹ̀ fún wa nírò wọ́n rò pàwọn kiri táwọn lójú àti bàtí sẹ́fọ̀ kò sí wàhálà wọ́n bá máa dẹ́ṣẹ̀ wàrọ́dí ọlọ́wà mọ̀háàdì mọ̀háàdì náà sì sọ fẹ́ nìkankan ṣèjọ́ nígbà tó wá ní pé àìsàn dé tí wọ́n á ti wòkè mọ̀ màṣẹ lọ yín màkú báyìí ṣe é wà á kú ìmàkọ́ wà bẹ́tà anábì fi mà mí é wà á pa mọ́ fún gbogbo mùsùlùmí ṣe gbogbo àwọn àdíyèsí tó lè wípé mọ̀ nkátà mọ̀ ẹ̀yìn mọ̀ àdìjáwọ̀ ọ̀gbọ̀n òbí ìjánu náà lọ́wọ́ fún òfin wọn lọ́jọ́ àìkí àmọ́ tí ò ní bí mi náà rí báyìí ìgbà yẹn ni màáàdù tó wá sọ sáyìí tó wá sọ bọ̀rọ̀ pàdà yẹn mi ti torí pé kọ̀kọ́ ẹgbẹ́ sínú wàhálì wọn ló fi wá sọ tọ́lá lọ bí òbu iná lù yẹn ó kàdé kọ́ máa sọ ni ṣèjọ́ kí èèyàn yìí mà ó bu iná lù ìdí nìyẹn anábì sallallahu alaihi wa sallam àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ nínú ẹ̀kọ́ tó fi kọ́ sáà ní kọ̀ọ̀kan ní àwọn àsìkò kọ̀ọ̀kan ṣègbódò àwọn tó jẹ́ ògidì ẹ̀sìn tẹ́yọ̀ gbọ́dọ̀ máma Ànábì sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ ní àgbẹ̀rẹ́sà pẹ̀lú ẹ̀ gbogbo kálukú lọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú hadith yìí òun ni wípé rọ́dù ń bẹ́ẹ̀ fáwọn ṣe à tí wọ́n máa ń pariwo bí alì ni ó alì ni ojú gbogbo wọn náà ó tún lọ́wọ́ ju ọ̀nà wọn tó kọ́ máa dá wọn náà lọ ṣe bóyá wọ́n ti ní ẹnì kan wọn lè fi aná jẹ̀yìn àwọn ọlọ́run ó tún máa pọ́lọ̀ náà ní ọ̀nà ọlọ́mọdé àṣàkàkọ́ àwọn ọ̀rọ̀ ibú tọ́kẹ̀ yẹn ó lè lórí ìrìnkú tọ́lọ̀ wò sí fílà yẹn tẹ́gbẹ́ lómi tí ọba ṣe rú ẹ̀ ọba ẹni sọ pé ó pa ìròrí tó sì gbé kí ọlọ́run bọ̀ fẹ́ tọ́pọ̀ láyé lè ṣe tí ọ̀dà ọlọ́run bọ̀ wọ̀ láti tó gbé kò ní já kó sínú ẹ̀ ẹ dákun nínú ẹ̀kọ́ tí ń bẹ nínú hadithi yìí ó ní wípé ẹja máa ń tọ́lọ̀ wọn fẹ́ ká jìnà sí èyí sacrifice ẹ̀sìn ọlọ́run nítorí kéèyàn fẹ́ dá sáwọn ìta ẹ̀ kéèyàn fẹ́ gbọ́n àti mọ̀sán yìí kéèyàn fẹ́ dá sẹ́dá kọ́ wá sí wípé orí ẹ̀sìn ọlọ́run ni ó máa tẹ̀ bá fún torí tí máa ń fà á téèyàn fi máa ń rà dáadáa lọ́wọ́ nù ó fẹ́ dá sáwọn èèyàn ó fẹ́ dá lọ́wọ́ àwọn èèyàn ó fẹ́ dé èèyàn lọ́dọ̀ àwọn ènìyàn látara abẹ́ àwọn tó yí òun náà ní kéyéké nínú ẹ̀sìn yóò àwọn jàǹkókò káyọ̀ lè ròyìn ká libra àwọn yóò ṣe kíní àwọn ògbé nǹkan lè rí báyẹn àwọn ìṣe àwọn alákatakítí ọ̀rẹ́ dábìlì alákatakítí torí ẹ̀ ló ń wá àwọn tẹ̀rí ẹ̀sìn ọlọ́run bàbá fòfin ẹ̀nu àwọn èèyàn ẹ̀já sọ̀rọ̀ abẹ́ ọlọ́run láti bọ̀rẹ̀ ọ̀sán ẹ̀já fún ọba wà á rí ìwọ̀sán fún ìwọ̀sán tàbárí tó níbi ẹni ẹ̀jì ẹ̀ta ẹ̀rin ẹ̀tọ́ àlẹ́ pátápátá àrùn àfáàgbáyé ẹ̀fà ó ti tó bá wọn kó ti fún nọ́mbà ẹ̀tọ́ wà ẹ̀rẹ̀ ẹni àrùn ẹ̀fà ẹ̀yìn méjèèjì ẹ̀ náwọ́ tẹ́lẹ̀ ẹ bá ń <laughs> fún wọn ní kìnnìkì mọ́ fi lè dà. Aleykum salaam. Thank hmm. you tún ìbéèrè ẹ̀ béèrè. Mm. Mm. Mm. ibi tí ẹ̀fẹ́ dojú kọ. sàárè yẹn sínú ilé yẹn ló wà àbí ta ìta àbí tó wà yẹn sí ìkankan láwọn àti ilé yẹn láàrin bí i kíni ohun tí mo ń béèrè ni wípé ibi tí ó wà yẹn ṣé nǹkankan la ibi tí sàárè wà àti sàárè láàrin nǹkankan là láàrin tí ọ̀ tí ó bá ti là láàrin tó sì pé kíbla ní mọ́kìrún bẹ̀ mi rò kálà yé mi sọ́tí yé kò sí kankan bẹ̀ ju ògiri ilé lásán lọ lẹ́yìn ògiri ilé sàárì lòkan àbí ẹlẹ́yìn mọ́kìrún bẹ̀ tó tó wá jẹ́ kíbla yìí mọ́kìrún bẹ̀ sọ́tí yé ẹnìkejì ẹfẹ́ ẹnìkejì nọmba ó rárá rárá àwọn èèyàn kan sọ pé àwọn ò kí ń gbọ́ pé ẹ̀sùn bí láti mọ̀ jẹ́ ká mọ̀ pọ̀ ọ̀yà. ẹni tó ń bú ìyá ẹ̀ ní bàbá ẹ̀ ní so òun wá sọ pé ṣé ìyẹn náà ẹni tó lọ pé dájú ẹni tó lọ sí ọ̀hún tí yóò bá ti sọ ti ẹ̀ padà lẹ́gbẹ́ à bó o ti ń mú ìwọ kan bá wọn òbí ẹ̀ lásán ni lẹ́gbẹ́ tó wí ní kò sí wàhálà. náà ẹnì kẹta nàmbà tírì náà ẹ bá fún ẹ bá fún rárá o nàmbà tírì wà lẹ́yìn nàmbà tírì wà lẹ́yìn. wà á ní padà máa fún un kọ́ ọ̀rẹ́. ìbéèrè lórí ẹ̀ tí àwọn ẹ̀gbọ́n ti jẹ́ ohun ẹ̀ka ohun lórí ìsọfún tí yóò sì tún wà lórí rẹ̀. ẹnìkan wá jẹ́ bí iye tó sún nìkan wá fi ọ̀rọ̀ ẹ̀ lọ ó wá ní ẹ̀ka sì lè mọ kí òun lẹ́yìn ẹni tí ń bá ń yẹsẹ́ wò tí wọ́n sì wá àsìkò tí ọ̀dọ́ tọ́jà lágídí kámákìrún ẹ̀yẹ̀ náà ẹnikẹ́ni ọjọ́ ti lọ ní ok ọ̀dà àpọ̀jọ́ sí wà ní ẹ̀rọ ok ok ọ̀yá. kíkírun sókù lánà mọ́ṣáláṣí lẹ́tọ̀ọ́ ìjákọ̀ wà bẹ́ẹ̀ ni wípé ẹja bí lọ́wọ́ àwọn ẹ̀pẹ́ kí ní rísìn wọn wọ́n á ní rísìn kí wọ́n kàn ṣe lásán kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yẹn lè kí wọ́n sọ́kù láàánú mọ́ṣáláṣí náà wọ́n ṣe bẹ́ẹ̀ náà láyé àná ìmọ̀ Muhammad sọ̀rọ̀ wàá tẹ̀wọ̀ ní sákùn lọ. láéláé téèyàn bá dákòdà kìí sódì ìlú lóde ó ti wọnú ẹni tán yányàn ìlú òdìkìdàjọ́ òkè ní sẹ́kọ́nà ẹ̀yà ti kọjá sẹ́kọ́nà sẹ́kọ́nà ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ láti sẹ́kọ́nà tọ̀tọ̀tẹ̀yàn wá dákùnrà wá ní páàkì ń sáré kíkọ́ sùrù nínú ẹ̀lẹ́ ara ò náà ta lọ́kà lẹ́yìn àmà ara ò ta nọ́mbà 6 75 lẹ́yìn nọ́mbà 6 ni nọ́mbà 6 ni àbí tàn 6 ẹ̀yìn fún wọn nọ́mbà ẹ̀yìn fáwọn méjèèjì yẹn nọ́mbà ọ̀yà ẹlẹ́sẹ̀nu dáadáa ẹni tó bá pa nǹkan fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ni ṣùgbọ́n ká mọ̀ pè ẹjá fún náà ẹjá sàlàyé fún pé sọ́mọ̀ tí wọ́n ti ń ṣe àbí ọmọ ṣùgbọ́n tó ṣe yẹn ẹbọ ni kò sí ṣùgbọ́n ká sáré yọ owó tí ó bá wá gbọ́ ajẹ́kú ti mú nǹkan mi tó fẹ́ máa ṣe nìyẹn tí ó ṣe Islam ọláwà alámù ọ̀yà àwọn méjì tí wọ́n padà náwó yẹn wọn náwó tẹ́lẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ náwó nìṣó àwọn méjì táwọn wá náwó tẹ́lẹ̀ kù àbí mo ti dáhùn mi rẹ̀ jẹ́ afẹ́ jẹ́ béèrè náà ẹ máa fún un léjẹrẹ. iṣẹ́ nu dáadáa tí n bá ti gbọ́ ìní dáhùn. Hmm. Hmm. ọbọ̀ sínú nǹkan tá à ń sọ káwọn èèyàn láwọn parí àdúrà kan ní kùránì òun jẹ àbí káwọn sọ kùránì kalẹ̀ téèyàn ọ̀bá lè fún ẹlẹ́ran gan wọn ní ká kùránì fún yẹn irú eléyàn ọba islam kéèyàn sì mọ́mọ́ bá wọn jẹun ẹ̀ràn bá wọn ọlọ́run sì wá lára tẹnu jẹ ẹ bá ń fún àfààní. wàá tó wọn sá kún lọ. ẹni tó. ẹ náà náà. ìwádìí institution ẹ̀kọ́ wá ń gbé ní bóyá ìwádìí ẹ̀ ó ń kí ẹ́ ní olùdókòwò yìí èèyàn máa pè pé oríbèrè ìlú kọjọ́wọ́ nǹkan tá à ń sọ kọjọ́wọ́ tá à ń sọ ní tá à ń sọ ni wípé ẹni tó gbèrè tí wọ́n ka tó wá sáré ju kí níyẹn sọ́dọ̀ rẹ̀ tó àgbáyé pé wọ́n wá kọ́mà rẹ̀ tí wọ́n lọ́kẹ́ ọgbọ́n sí wọn náà rí wọ́n ni à lára ọmọdé kankan tí wọ́n rà sí ìdìbò bíi à irú nǹkan yẹn là ń sọ.